ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni gbígba àdúrà nínú ẹ̀mí apá kìíní a ó kà láti inú ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n tó kà báyìí pé bákan náà ẹ̀mí tún ràn wá lọ́wọ́ nínú àìlera wa nítorí a kò mọ ohun tí ó tọ́ tí a bá máa gbàdúrà fún ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ a máa bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run lọ́nà tí a kò lè fi ẹnu sọ. arákùnrin ṣẹ́gun gba àtẹ̀jíṣẹ́ kan láti ilé iṣẹ́ ńlá kan eléyìí tí ó fún ní iṣẹ́ tuntun. ìwé àtẹ̀jíṣẹ́ yìí tilẹ̀ sọ fún wípé kí ó dúró fún bíi ìwọ̀n ọ̀sẹ̀ méjì kí ó tó di wípé ó rin ìrìn àjò wá sí ìlú Shanghai láti wá bu ọwọ́ lu ìwé iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wípé àwọn nílò láti parí àwọn ìwádìí kan nípa rẹ̀ ọ̀rọ̀ yìí kò tilẹ̀ yé Ṣẹ́gun ìdí tí ilé iṣẹ́ eléyìí tí ó ti ń gbìyànjú láti rí wípé ó wá sí ọ̀dọ̀ wọn ní kíákíá tẹ́lẹ̀ kí ó dẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ẹni wípé wọn ò tilẹ̀ fẹ́ ní ohunkóhun láti bá a ṣe mọ́. ṣẹ́gun bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nínú ẹ̀mí ó sì ń fèdè fọ̀ èyí tilẹ̀ ní ohun kan ṣoṣo tí ó lè ṣe ní àkókò yìí eléyìí náà ló ṣàdédé rí wípé òun ń ṣe ẹ̀mí rẹ̀ di eléyìí tí ẹ̀mí ọlọ́run ru sókè láti gbàdúrà. So fún ìwọ̀n bíi wákàtí méjì nínú ẹ̀mí ó gbàdúrà títí dìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní rí wípé òun ní ìdáhùn nínú ọkàn òun lójijì ni ó bá ṣàdédé lójijì ló bẹ̀rẹ̀ sí ní mọ̀ wípé èyí jẹ́ iṣẹ́ ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ ẹni tí ń jẹ́ Pascal Shu wípé Pascal ti kọ̀wé sí àwọn ilé iṣẹ́ yìí wípé oníjìbìtì ni òun àti wípé òun ò lè ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ gbé fóun lójú ẹsẹ̀ ṣẹ́gun gba ọgbọ́n láti ọ̀dọ̀ ọlọ́run ó sì mọ ohun tí ó nílò láti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa náà máa dojú kọ àwọn ohun tí a rò wípé a mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé ní òtítọ́ a kò tilẹ̀ mọ̀ àdúrà wa nírú àwọn àkókò wọ̀nyí kì í lọ tààràtà láti dojúkọ ohun tí ó jẹ́ ìdí abájọ gan ẹ̀mí mímọ́ ọlọ́run a máa ràn wá lọ́wọ́ nírú àwọn ìlàkọjá àti àkókò wọ̀nyí ẹ jẹ́ kí a kọ́ láti fi ààyè gbà láti ṣe eléyìí nípa sísinmi lé ní ìlú àdúrà ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa rántí wípé ó ṣe dandan láti sinmi lé ọlọ́run kí ẹ sì máa gbàdúrà ní inú ẹ̀mí ju ti àtẹ̀yìnwá lọ àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀mí mímọ́ rẹ̀ eléyìí tí ó fi fún wa béèrè pé kí ọlọ́run kó fún ọ ní agbára láti máa gba àdúrà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nínú ẹ̀mí nípa fífi èdè fọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń darí rẹ̀ ǹjẹ́ ìwọ tilẹ̀ gbọ́ mi lónìí o sì ti fi ayé rẹ fún jésù ó ṣe dandan láti mọ̀ wípé o ò lè gbàdúrà ní ìpele tá à ń sọ yìí nípa gbígbàdúrà nínú ẹ̀mí nípa fífi èdè fọ̀ láì tilẹ̀ tí ì fi ayé rẹ fún jésù tí o bá ń gbọ́ mi tí o sì fẹ́ fún ayé rẹ fún Jésù níbikíbi tí o bá wà di ojú rẹ kí o sì wí tẹ̀lé mi Jésù Olúwa mo dúpẹ́ nítorí tó o kú fún ẹ̀ṣẹ̀ mi mo dúpẹ́ nítorí pé ẹ̀jẹ̀ rẹ ló rà mí padà lónìí yìí mo jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi wọ inú ọkàn mi wá kí o sì máa gbébẹ̀ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ti ọwọ́ ẹ̀mí mímọ́ rẹ Tọ́ mi darapọ̀ mọ́ ayé mi wẹ̀ mí mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi gbogbo sì fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ jésù olúwa wa tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi inú mi dùn láti kí ọ káàbọ̀ sí inú agboolé ọlọ́run mo sì láyọ̀ láti sọ fún ọ wípé ìwọ náà ti di ọmọ ọlọ́run fetí sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó pè lópin ẹ̀kọ́ yìí o lè lò wọ́n láti kàn sí wa ní ilé iṣẹ́ ìránṣẹ́ yìí a ti ń gbà ọ́ níyànjú láti darapọ̀ mọ́ ìjọ ọlọ́run eléyìí tí ó gba bíbélì gbọ́ tí ó bá wà ní agbègbè rẹ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú titun já láàrin ọdún kan èyí túmọ̀ sí pé tí o bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí ní ìwòye ọdún tó ń bọ̀ ó ti ka gbogbo májẹ̀mú titun já lónìí Aoka, ó kà láti inú ìwé máàkù orí keje àti orí ìkẹjọ ẹ máa bá wa kà lọ. máàkù orí keje àwọn farisí àti àwọn amòfin kan tí wọ́n wá láti jerusalem péjọ sí ọ̀dọ̀ jésù wọ́n rí nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun èyí ni pé wọn kò wẹ ọwọ́ wọn gẹ́gẹ́ bí ìlànà òfin nítorí pé àwọn Farisí àti gbogbo àwọn Júù yòókù kò jẹ́ jẹun láì wẹ ọwọ́ ní ọ̀nà tí òfin làsìkò wọ́n ń tẹ̀lé àṣà ìbílẹ̀ wọn bí wọ́n bá ti ọjà dé wọn kò jẹ jẹun láì jẹ́ pé wọ́n kọ́kọ́ wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni ó ti di àṣà wọn gẹ́gẹ́ bí fífọ àwo ìmumi ìkòkò ìpọnmi àti àwọn àwokò tó nídẹ àwọn Farisí àti àwọn amòfin wá bí pé kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn rẹ kò fi tẹ̀lé àṣà ìbílẹ̀ tí wọ́n ń fi ọwọ́ àìmọ́ jẹun. Jésù wí fún wọn pé òtítọ́ ni Àìsáyà sọ ní àtijọ́ nípa ẹ̀yin àgàbàgebè tí ó sì kọ ọ́ báyìí pé Ọlọ́run wí pé ẹnu ni àwọn ènìyàn wọ̀nyí fi ń yẹ́ mi sí ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi asán ni sísìn tí wọ́n ń sìn mí ìlànà ènìyàn ni wọ́n fi ń kọ́ ni bí òfin Ọlọ́run ẹ fi àṣẹ Ọlọ́run sílẹ̀ ẹ wá dì mọ́ àṣà ènìyàn. Jésù tún wí fún wọn pé. òtítọ́ ni pé ẹ pa àṣẹ Ọlọ́run tì kí ẹ lè mú àṣẹ ìbílẹ̀ yín ṣẹ nítorí Mósè wí pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé kí a pa ẹni tí ó bá sọ̀rọ̀ àbùkù sí bàbá tàbí ìyá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wí pé bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ohunkóhun tí ń bá fún yín kó bá nìní èyí ni pé ẹ̀bùn fún Ọlọ́run ni ẹ ti gbà pé ẹni bẹ́ẹ̀ kò ní ohunkóhun í ṣe fún bàbá tàbí ìyá rẹ̀ mọ́ ẹ fi àṣà ìbílẹ̀ yín yí ọ̀rọ̀ Ọlọ́run po ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀ tún ń ṣe. ó tún pe àwọn ènìyàn ó wí fún wọn pé. gbogbo yẹn fi etí sílẹ̀ kí ọ̀rọ̀ mi yé yín kò sí ohun kan láti òde wá tí ó wọ inú ènìyàn lọ tí ó lè sọ ọ́ di aláìmọ́ ṣùgbọ́n àwọn ohun tí ó ń jáde láti inú ènìyàn ni ó ń sọ ọ́ di aláìmọ́ ẹni tí ó bá ní etí láti gbọ́ràn kí ó gbọ́. nígbà tí ó kúrò lọ́dọ̀ àwọn ènìyàn tí ó wọ inú ilé lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bí ní ìtumọ̀ òwe yìí ó dá wọn lóhùn pé. ẹ̀yin náà kò ní òye kò yé yín pé kì í ṣe nǹkan tí ó bá wọ inú ènìyàn lọ ni ó ń sọ ènìyàn di aláìmọ́ nítorí kì í wọ inú ọkàn lọ bí kò ṣe inú ikùn a sì tún jáde. báyìí ni ó pe gbogbo oúnjẹ ní mímọ́ ó tún fi kún un pé àwọn nǹkan tí ń jáde láti inú ènìyàn ni ó ń sọ ọ́ di aláìmọ́ nítorí láti inú ọkàn ènìyàn ni ète burúkú tí ń jáde ìṣekúṣe olè jíjà ìpànìyàn àgbèrè ojúkòkòrò ìwà ìkà ẹ̀tàn ìwà wọ̀bìà owú jíjẹ ọ̀rọ̀ ìsáátá ìwà ìgbéraga ìwà òmùgọ̀ láti inú ni gbogbo àwọn nǹkan ibi wọ̀nyí ti ń wá àwọn ni ó ń sọ ènìyàn di aláìmọ́. láti ibẹ̀ jésù gbéra ó lọ sí agbègbè ìlú tírè ó sì wọ̀ sí ilé kan kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ ṣùgbọ́n kò lè fi ara pamọ́ obìnrin kan tí ọ̀dọ́mọbìnrin rẹ̀ ní ẹ̀mí èṣù gbọ́ nípa rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá kúnlẹ̀ níwájú rẹ̀ ọmọ ìbílẹ̀ gíríkì ni obìnrin yìí a bí ní fúníkè ní síríà ó ń bẹ̀ kí ó lé ẹ̀mí èṣù náà jáde kúrò nínú ọ̀dọ́mọbìnrin òun jésù wí fún un pé jẹ́ kí àwọn ọmọ rí oúnjẹ jẹ yóná nítorí kò dára kí a mú oúnjẹ ọmọ kí a sọ ọ́ fún ajá. ṣùgbọ́n obìnrin náà dáhùn pé. bẹ́ẹ̀ ni alàgbà ṣùgbọ́n àwọn ajá a máa jẹ ẹ̀rúnrún oúnjẹ àwọn ọmọ tí ó bá bọ́ sílẹ̀ láti orí tábìlì. jésù dá a lóhùn pé. nítorí gbólóhùn rẹ yìí máa lọ sí ilé rẹ ẹ̀mí èṣù náà ti jáde kúrò nínú ọmọ rẹ. ó bá padà lọ sí ilé rẹ̀ ó rí ọmọdé náà tí ó dùbúlẹ̀ lórí ibùsùn tí ẹ̀mí burúkú náà ti jáde kúrò lára rẹ̀ ó tún jáde kúrò ní agbègbè ìlú tírè ó la ìlú sídónì kọjá lọ sí òkun galilei ní ọ̀nà àárín ìlú mẹ́wàá wọ́n wá gbé adití kan tí ń kó lòlù wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ẹ́ kí ó fi ọwọ́ lé e ó bá mú un bọ́ sí apá kan kúrò láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn ó ti ìka rẹ̀ bọ ọkùnrin náà létí ó tutọ́ ó sì fi kan ahọ́n rẹ̀ ó gbé ojú sí òkè ọ̀run ó kẹ́dùn ó bá ní. éfàtà ìtumọ̀ èyí tí í ṣe ìwọ ṣí etí ọkùnrin náà bá ṣí okùn ahọ́n rẹ̀ tú ó bá ń sọ̀rọ̀ gaara. jésù kìlọ̀ fún wọn pé kí wọ́n má wí fún ẹnikẹ́ni ṣùgbọ́n bí ó ti ń kìlọ̀ fún wọn tó bẹ́ẹ̀ ni wọ́n ròyìn rẹ̀ tó ẹnu ya gbogbo wọn kọjá ààlà wọ́n ń wí pé. ó ṣe ohun gbogbo dáradára. Dára ó mú kí adití gbọ́ràn ó mú kí odi sọ̀rọ̀. máàkù orí kẹjọ. ní ọjọ́ kan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lọ́dọ̀ jésù tí wọn kò rí nǹkan jẹ ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. àánú àwọn ènìyàn wọ̀nyí ń ṣe mí nítorí ó di ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà pẹ̀lú mi wọn kò ní ohun tí wọn yóò jẹ mọ́ bí mo bá ní kí wọ́n túká lọ sí ilé wọn ní ebi yóò rẹ̀ wọ́n lọ́nà nítorí àwọn mìíràn nínú wọn ti ọ̀nà jíjìn wá. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dá a lóhùn pé. níbo ni a ó ti rí ohun tí a ó fún gbogbo àwọn wọ̀nyí jẹ ní aṣálẹ̀ yìí. jésù bi wọ́n pé. búrẹ́dì mélòó ni ẹ ní. wọ́n ní. méje. ó bá pàṣẹ kí àwọn ènìyàn jókòó ní ilẹ̀ ó mú búrẹ́dì méje náà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní kí wọ́n pín fún àwọn ènìyàn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n tún ní àwọn ẹja kéékèèké díẹ̀ ó gbàdúrà sí i ó ní kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pín in fún àwọn ènìyàn àwọn ènìyàn jẹ wọ́n yó wọ́n bá kó ẹ̀rúnrún àjẹkùjọ ó kún apẹ̀rẹ̀ ńlá méje àwọn ènìyàn tí wọ́n jẹun tó bí ẹgbàajì lẹ́yìn náà jésù ní kí wọ́n túká lẹ́sẹ̀kẹsẹ̀ ó wọ inú ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá lọ sí agbègbè dalimanuta àwọn farisi jáde lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n dán án wò nípa fífi ọ̀rọ̀ wa lẹ́nu wò wọ́n ní kí ó fi àmì láti ọ̀run hàn wọ́n inú rẹ̀ bàjẹ́ ó ní. nítorí kí ni àwọn ènìyàn ṣe ń wá àmì lóde òní mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé a kò ní fún wọn ní àmì kan. ó bá fi wọ́n sílẹ̀ ó tún wọ inú ọkọ̀ ojú omi ó lọ sí òdì kejì òkun àwọn ọmọ ẹ̀yìn jésù gbàgbé láti mú búrẹ́dì lọ́wọ́ àfi ọ̀kan ṣoṣo tí wọ́n ní nínú ọkọ̀ ojú omi jésù bá kìlọ̀ fún wọn pé ẹ kíyèsára kí ẹ sì ṣọ́ra fún ìwúkàrà àwọn Farisí àti ìwúkàrà Hẹ́rọ́dù. wọ́n bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn pé nítorí a kò ní búrẹ́dì ni. nígbà tí Jésù mọ ohun tí wọ́n ń sọ ó bi wọ́n pé. kí ló dé tí ẹ ń sọ láàrin ara yín pé nítorí ẹ kò ní búrẹ́dì lọ́wọ́ ni ẹ kò tí ì mọ̀ sí tàbí òye kò tí ì yé yín àṣé ọkàn yín le tó bẹ́ẹ̀ ẹ ní ojú lásán ni ẹ kò ríran ẹ etí lásán ni ẹ kò fi gbọ́ràn ẹ kò rántí nígbà tí mo bu búrẹ́dì márùn-ún fún ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn agbọ̀n mélòó ni a jẹ kù tí ẹ kó jọ. wọ́n dá a lóhùn pé méjìlá ó tún bi wọ́n pé. nígbà tí mo fi búrẹ́dì méje bọ́ àwọn ẹgbàáje ènìyàn agbọ̀n ńlá mélòó ni àjẹkù tí ẹ kó jọ. wọ́n dá a lóhùn pé. méje ó tún bi wọ́n pé kò tí ì yé yín síbẹ̀. wọ́n dé betisaida àwọn ẹnìkan mú afọ́jú kan wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó fọwọ́ kàn án. ó bá fa afọ́jú náà lọ́wọ́ jáde lọ sí ẹ̀yìn abúlé ó tutọ́ sí i lójú ó bi í pé ǹjẹ́ o rí ohunkóhun ọkùnrin náà ríran bàìbàì ó ní. mo rí àwọn ènìyàn tí ń rìn ṣùgbọ́n bí igi ni wọ́n rí lójú mi lẹ́yìn náà jésù tún fi ọwọ́ kàn án lójú ọkùnrin náà tẹjú mọ́ àwọn nǹkan tí ó wà ní àyíká rẹ̀ ojú rẹ̀ sì bọ̀ sípò ó wá rí gbogbo nǹkan kedere títí kan ohun tí ó jìnnà jésù wí fún un pé kí ó máa lọ sí ilé rẹ̀ kí ó má ṣe wọ inú abúlé lọ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jáde lọ sí àwọn abúlé tí ó wà ní ẹ̀bá ìlú kesari àti filipi bí wọ́n ti ń lọ ní ọ̀nà ó bi wọ́n pé. ta ni àwọn ènìyàn ń pè mí wọ́n dá a lóhùn pé àwọn kan ń pè ọ́ ní Jòhánù onítẹ̀bọmi àwọn mìíràn ní Èlíjà ni ọ́ àwọn mìíràn tún ní ọ̀kan nínú àwọn wòlíì ni ọ́. ó wá bi wọ́n pé ẹ̀yin ń kọ́ ta ni ẹ̀yin ń pè mí. pétérù dá a lóhùn pé ìwọ ni Kristi náà ó bá kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe sọ fún ẹnikẹ́ni ó bẹ̀rẹ̀ sí í kọ́ wọn pé ọmọ ènìyàn ní láti jìyà púpọ̀ àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin yóò ta á nù wọn yóò sì pa á ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò jí dìde. ó ń sọ ọ̀rọ̀ yìí fún wọn kedere nígbà náà ni pétérù mú un ó bẹ̀rẹ̀ sí í bá a wí ṣùgbọ́n jésù yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá pétérù wí ó ní. kó ara rẹ kúrò níwájú mi ìwọ sátánì ìwọ kò kó ohun tí ọlọ́run lékàn àfi ti ayé. ó pe àwọn ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé bí ẹnikẹ́ni bá fẹ́ máa tọ̀ mí lẹ́yìn ó ní láti gbàgbé ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ kí ó wá máa tẹ̀lé mi nítorí ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere yóò gba ẹ̀mí rẹ̀ là nítorí àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀ kí ni ènìyàn lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí náà ẹnikẹ́ni tí ó bá tijú èmi àti ọ̀rọ̀ mi ní àkókò burúkú yìí tí àwọn ènìyàn kò ka nǹkan Ọlọ́run sí ọmọ ènìyàn yóò tijú rẹ̀ nígbà tí ó bá dé nínú ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.